tí n ò bá lè dúpẹ́ sẹ́ a jẹ́ pé mi ò mọ̀re tí n ò bá lè dúpẹ́ a jẹ́ pé mi ò mọ̀re ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ ọ̀pọ̀ ló wà lọ́jà ọ̀pọ̀ ló ń ṣe fáin bàrà kiri tí n ò bá lè dúpẹ́ sẹ́ a jẹ́ pé mi ò mọ̀re ọpẹ́ pàtàkì ní ọwọ́ ọlọ́run ọba mi àlárabí ọba tó tó lé ayé ro gbìgbà tí ń gba láìlára bàbá aláìní Baba ọkọ opó ẹ mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ mo kí yín tológun tológun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí Ọlọ́run fún ní àǹfààní láti máa wò mí ní ọjọ́ tòní mo wá kí yín káàbọ̀ sí orí ètò wa ètò yìí Miliki Express ètò tó Miliki gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bàbá ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tó bá ti rí èmi ọmọ yín olólùfẹ́ yín olúwa tóyún òkí kí ni kí ẹ máa retí o ìdárayá yín òun ló jẹ mí lógún bẹ́ẹ̀ ni níbikíbi tí ẹ bá wà níbi tí a ti ń ṣiṣẹ́ yín là á mo ní kò séwọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀kẹ́ máa ṣiṣẹ́ lápá kan kẹ̀dẹ̀ máa ṣe fàájì lápá kan ṣé mo bá ṣe máa ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ ètò Miliki Express ètò tó Miliki lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin ará ilé wọ́n bá pe gbogbo àwọn olólùfẹ́ yín pé ètò Miliki Express gun orí afẹ́fẹ́ ẹ bá wa wá nǹkan fìdílé tó pé ètò sẹ́ni ẹ wò ó máa gọbọ ẹni bẹ́ẹ̀ ni èmi ló ṣèlérí fún yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ètò Miliki Express tọjọ́ tòní yìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa àwọn gbajúmọ̀ olóṣèré nìkọ̀ọ̀kọ̀ àwọn ògo tuntun náà tó ń dàgbà bọ̀ ẹ lóòrèkóòrè a máa mú àwọn ìròyìn nípa wọn náà wá ìgbà míì náà ẹ̀wẹ̀ a máa mú wa wá gẹ́gẹ́ bí àlejò nǹkan tó ṣẹlẹ̀ ní oko sinimá kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn ìtàgé gbogbo bó ṣe ń pò pọ̀ bó ṣe ń sè pọ̀ gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára ẹ̀ látàrí àwọn olóṣèré wa àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà ní orí ẹ̀rọ ayélujára àwọn sinimá wo ló jáde ẹ wo gbogbo rẹ̀ lápapọ̀ ibi ìbàlẹ̀ tí máa ní àǹfààní láti máa jẹ gbádùn rẹ̀ ní orí ètò yín Miliki Express orúkọ tèmi ò yí padà bẹ́ẹ̀ ni orúkọ tèmi náà ni Olúwatóyìn Òkí ọmọ wọn lọ́kọ́rọ́ ọmọ wọn lógìdì okun ọ̀la ń kíni nílùú tèmi mo wá yín kábà mo wá yín kéye ẹyin sáré nílẹ̀ ọkùn ṣàlàfíà kẹ̀ga èmi wọn ọmọ wọn lọ́kọ́rọ́ ọmọ rẹ́rùnrẹ́rùn àmẹ́pò yọrùn ọmọ bàbá òkàlẹ́dùrọ̀ bẹ̀ṣù ọmọ bàbá ìṣolójó líkalíka ẹ kábọ̀ sí orí ètò Miliki Express kí ètò kan tó máa tẹ̀síwájú ní pẹ̀rẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ fẹsẹ̀ rájò náà bẹ́ẹ̀ ni ṣe mọ̀ bá ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin ọmọ wa lọ́lùfẹ́ wa Túndé Tìdọ̀ sweet loving à ń bọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yìí Miliki Express ètò tó Miliki mo lérò pé ẹ̀yin olólùfẹ́ wa nílé ẹ ti bá wa gbé bọ́ọ̀dù yín bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ ti fẹsẹ̀ rájò sí orin tí mo jù fún sweet loving láti ọwọ́ Túndé Tìdọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí abala àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà ẹ ṣe mọ̀ bí mo ṣe máa ń ṣe tèmi bá ti lọ fi mú fílẹ̀ mo lọ fetí fílẹ̀ má lọ kó gbogbo àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ àwọn ìròyìn tó ń gbóná bí àmàlà tó jiná fẹ́lifẹ́li ṣe mọ̀ bí mo ṣe máa ń fún yín ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá wa wá nǹkan fìdílé ẹ jẹ́ ká lọ gbọ́ àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà lọ́wọ́lọ́wọ́ báyìí àbọ̀. ìròyìn olóṣèré tóyìn abraham wọ́n jáde lórí ẹ̀rọ ayélujára wọn wọ́n gbé àwòrán àkọ́bí ọmọ wọn tèmítọ́pẹ́ jáde níbi tí ó ti gbé àbúrò rẹ̀ ọmọ tuntun tí òṣèré olútóyìn abraham àti kọ́láwọlé ajẹ́yẹmí bí láìpẹ́ yìí wọ́n fi gbólóhùn ọ̀rọ̀ kan tẹ̀ nídìí wípé kí ni àwọn ò bá tún béèrè fún lọ́wọ́ ọlọ́run ju àwọn ọmọ méjèèjì tí Ọlọ́run fi ta wọ́n lọ́rẹ. Wọ́n dẹ̀ tún gbàdúrà fún àwọn ọmọ wọn pé wọ́n ó dàgbà láti ṣe ìfẹ́ Olúwa nínú ayé wọn. Ẹ má jẹ́ ká gbàgbé wípé arákùnrin Kọ́láwọlé Ajéyẹmí wọ́n ti bí ọmọ kan tẹ́lẹ̀ tí wọ́n pè ní Tolúlọpẹ́ kí wọ́n tó wá fẹ́ gbajúmọ̀ òṣèré Tóyìn Abraham tí Ọlọ́run dẹ̀ ti fi ọmọ kan ta wọ́n lọ́rẹ tí wọ́n pè ní Ire. Ìròyìn kejì òṣèré Kudirat Ogunro tí gbogbo àwọn olólùfẹ́ wọn mọ̀ sí Ṣemilore Pretty ni wọ́n jáde lórí ẹ̀rọ ayélujára wọn ti Instagram láti dúpẹ́ lọ́wọ́ Instagram fún àmì ìdánimọ̀ tí wọ́n ti fi sí ojú ìwé wọn àmì yìí dúró fún ìdánimọ̀ lórí ẹ̀rọ ayélujára wọ́n wá gbàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ wọn pé kí Ọlọ́run ó túbọ̀ máa bùkún fún wọn ìròyìn kẹta náà ni gbajúmọ̀ òṣèré ti Hollywood tí wọ́n ń pè ní Kevin Hart ni a gbọ́ pé wọ́n ṣe iṣẹ́ abẹ ti ẹ̀yìn fún back surgery tí a dẹ̀ gbọ́ wípé wọ́n ti ń gba ìwòsàn sí àyípadà rere o a gbàdúrà pé kí Ọlọ́run kó túbọ̀ máa fún wọn ní àlàáfíà sí àmì àṣẹ ìròyìn kẹrin náà ni gbajúmọ̀ òṣèré ti ẹ̀ka ti olóyìnbó Sean George ni wọ́n jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti jẹ́rìí sí oore olúwa láti dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí àti ọ̀rẹ́ díẹ̀ tí ó dúró tì wọ́n nígbà tí àwọn dókítà sọ wípé wọ́n ní spine disease àìsàn yìí kò ní òògùn àfi tí wọ́n bá ṣe iṣẹ́ abẹ tí ó léwu lọ́pọ̀lọpọ̀ nítorí pé tí wọn ò bá ṣe dáadáa ó lè sọ wọ́n di ẹni tí kò lè rìn mọ́ ní gbogbo ọjọ́ ayé wọn. wọ́n ní àwọn ta gbogbo ohun ìrìnsẹ̀ wọn àti àwọn ohun iyebíye látàrí àìsàn yìí ṣùgbọ́n wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé iṣẹ́ abẹ náà náà yọrí sí rere wọ́n dẹ̀ ti ń gba ìmúláradá. ìròyìn karùn ni òṣèré Yomi Gold ni arábìnrin kan fẹ̀sùn kàn lórí ẹ̀rọ ayélujára wọ́n ní pé pẹ̀lú gbogbo nǹkan tí àwọn méjèèjì ti là kọjá síbẹ̀ ó fi àwọn sílẹ̀ lọ bá obìnrin mìíràn arábìnrin yìí tí orúkọ wọn ń jẹ́ official vikilicious lórí ẹ̀rọ Instagram sọ wípé lẹ́yìn ọmọ méjì ló fi àwọn sílẹ̀ o àti wípé wọ́n ní ìgbéyàwó wọn kò tí ì túká pẹ̀lú ìmọ̀ òfin o káàbọ̀ padà sí orí ètò yín Miliki Express mo lérò wípé ẹ ti jẹ gbádùn àwọn ìròyìn tó ń gbóná fẹlifẹli ní ẹ̀ka tíátà tí mo ti lọ yàn tí mo ti lọ kó wọn jọ fún yín ẹ wo tí ẹ bá jẹ gbádùn abala àwọn ìròyìn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ kẹtùn bá wa darapọ̀ nítorí pé màá tún lọ fetí fílẹ̀ àwọn ìròyìn tó gbóná màá ti lọ yàn wọ́n wá fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká lọ fún ìsinmi ráńpẹ́ ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin DJ copy àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tí wọ́n parapọ̀ láti kọ orin yìí pọ̀ abẹ́nà à ń bọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó ń Miliki lọ́wọ́lọ́wọ́ bá ẹ̀yin olólùfẹ́ wa ẹ abala tó kàn báyìí ni abala kí ló ń ṣẹlẹ̀ gangan ní orí ẹ̀rọ ayélujára pẹ̀lú àwọn gbajúgbajà olóṣèré wa ẹ wo mo ti lọ yan bíi díẹ̀ tí mo fẹ́ ṣe àfihàn rẹ̀ fún yín kẹ́yìn náà kẹ́tì ẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀ láàárín àwọn gbajúgbajà olóṣèré wa kì í ṣèròyìn mọ́ pé bàbá wa olólùfẹ́ wa Eh, Yínká Quadri pé wọ́n ṣe ọmọ ọdún wọn pé sixty years old wow hmm. ó ga o kì í mà ṣe fàájì kékeré kọ́ ni wọ́n ṣe wọ́n pé ọmọ ọdún sixty years old wọ́n ṣe fàájì yẹn wọ́n ṣe ìnáwó yẹn ní rẹpẹtẹ ni. ẹ wo wọ́n ní ìròyìn kò tó àmójúbà lórí ẹ̀rọ ayélujára àwọn fídíò àwọn fọ́nrán táwọn fúnra wọn jù látàrí pé ìgbà tí wọ́n ṣe sixtieth birthday wọn ẹ jẹ́ ká lọ jẹ gbádùn díẹ̀ nínú rẹ̀ à ń bọ̀. ẹ ti jẹ gbádùn fọ́nrán tí a jù fún yín látàrí sixtieth birthday tí olólùfẹ́ wa bàbá wa Yínká Quadri ṣe ẹ látàrí pé wọ́n pé ọmọ ọdún sixty years old yìí náà ni ọ̀rẹ́ wọn gbogbo alamọ̀ wípé tá a bá ti ń gbọ́ ìtàn ẹ̀ ní ẹ̀ka tíátà nípa bí gbogbo ìgbà tí àwọn méjèèjì jìjọ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí papọ̀ ní ibì kan tó ń pè ní ọdún fá ní èbúté mẹ́ta bàbá wa yínká quadri àti alhaji hasan taiwo ògògó a gbọ́ pé ìgbà kan náà ni àwọn méjèèjì darapọ̀ mọ́ṣẹ́ tí wọ́n dẹ̀ ń bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ jìjọ bẹ̀rẹ̀ títí wọ́n dẹ̀ fi wà títí dòní ẹ wo alhaji hasan taiwo wọ́n gbé fọ́nrán díẹ̀ kan jáde fọ́nrán àdúrà lórí ẹ̀rọ ayélujára láti gbàdúrà fún ọ̀rẹ́ wọn ọ̀rẹ́ wọn òṣèré yínká quadri ẹ wọ jẹ́ ká lọ jẹ gbádùn rẹ̀ díẹ̀ à ń bọ̀. àwọn òsì mú kan gbogbo gbòǹgbìn wájà ìwájà ogun wọlédè lóde ìwé mọ́kín ajá òṣùwọ̀n sẹ́yìn kó ṣe ní funfun ní kẹ̀kẹ́ mẹ́ta gbòsùn ọ̀sí rọ̀rọ̀rọ̀ èmi ìbámu pàjá ilé mi rọ̀rọ̀ èmi rè náà lè ká lọ rè má gbé dání kárí òmùbọ̀ púpọ̀ lọ́fíàn ọmọ aládẹ́gàn ọmọ ìṣe onísanmọ́ra ọmọ asánmi ìgbọ̀dẹ̀ ọmọ asán ni ọ̀kẹ́ṣẹ́ ọ̀kẹ́ṣẹ́ kan ọmọdébẹ̀gbẹ ọjọ́ tí wọ́n fẹ́ ṣòro lé ìdàgbà ẹ̀rù ara ẹgbẹ́ ẹ̀rù wọn gbọ́dọ̀ gbé sanmọ́ra òròsàlẹ̀ jù wọn gbọ́dọ̀ yẹ́bẹ̀wò òkèrè tètè lára ọgbọ ọmọ lẹgbẹ òrùn bàbá tó bí ń lọmọ ẹyin lọmọ hehe lọba ọmọ láéláé ju láéláé ọmọ rò pàápàá gbómi wọlé náà omi wọn ń gbóná olólùfẹ́ mo lérò pé ẹ ti rí bí bàbá wa Hasan Taiwo Ògògó ṣe gbàdúrà fún tímọ́tímọ́ ọ̀rẹ́ wọn Alhaji Yinka Quadri nígbà tí wọ́n pé sixty years old ẹ jẹ́ ká tún lọ jẹ gbádùn fọ́nrán nígbà tí kì í ṣèròyìn kan mọ́ gbogbo aláwọ̀ pé Tóyìn Abraham wọ́n bímọ wọ́n ṣe birthday gbogbo ẹ̀kọ́ ń lọ yùngbàyùngbà fún wọn nẹ̀ ẹ jẹ́ kí n tiẹ̀ mo kàn tiẹ̀ wò pé ẹ jẹ́ kí n tiẹ̀ ṣe àfihàn fọ́nrán nígbà tí àwọn kan gbìmọ̀ pọ̀ tí wọ́n fún wọn ní surprise birthday package ah àti máa mẹ̀kún sùn ẹ wò ojú mi ní kọ́kọ́ ló bá rí ẹ jẹ́ ká lọ jẹ̀ gbádùn rẹ̀ à ń bọ̀ tọkọ yìí ni yín ogun bírọ yanbi lólu ìyá rẹ olúwa ọlọ́tà ẹ̀gín ọmọ lórí ikú kogun ogún burú ẹ̀sán ò pé bàbá wọn lórúkọ wọn ní pákọ̀kọ̀ wọlé kó kẹ́kọ̀ọ́ ànáwá kó rí kọ́kọ́ kó wú wọn lọ ẹ̀sán kò yọ ọmọ adíkàdé ẹ̀gún àkàlà ire olúwa ò ní bọ́ sọnù lọ́wọ́ rẹ ìrọ̀lẹ́ ò ní bọ́ sọnù lọ́wọ́ rẹ ọláwọlé ò ní bọ́ sọnù lọ́wọ́ rẹ lágbára ọlọ́run ọba ojú tẹ́ ẹjọ́ fi ń wòran lù tẹ́ ẹjọ́ fi ń wòran àrìnjó ẹ̀ ní fojú ọ̀hún tún pọ́ọ̀kù láàgbọ́rọ́ lọ ọmọ bàbá ni late Abraham lọ́jọ́ sí ikú ń pa nílé jẹ́ èèyàn orí ọlọ́run ọba gba bàbá rẹ ó wá fún ọ níre padà ó fún ọ níre owó ó fún ọ níre ọlá ó fún ọ níre ọmọ ó fún ọ níre àìkú baálẹ̀ ọrọ̀ ibi táyé ti lówó kò sí bá wọn. ó pé ẹ ti jẹ gbádùn gbogbo bí olólùfẹ́ wa Tóyè Abraham ṣe bú sẹ́kùn látàrí pé wọ́n fún wọn ní surprise birthday package ẹ jẹ́ ká tún padà lọ wo fọ́nrán míì ti Tóyìn Abraham náà. No nígbà tí wọ́n bímọ tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn àwọn olólùfẹ́ wọn tó ń pè ní Tóyìn Titans ṣe mọ̀ pé mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n dẹ̀ fún wọn ní one million naira gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹ wo ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn fọ́nrán náà níwọ̀nba à ń bọ̀. Now we have something, have something On behalf of the Titans, home abroad. One million. 14. Jeez. We love you that much. Yes. So it has World Bank. World Bank, yes. Then um, World Best Gang. Then this is our logo. Wow. One million. New ambassador. Ẹ bá mi pè Happy birthday. Happy birthday. sunkún ọmọ o ò ní sunkún ọkọ ire tó wọ ní ilé rẹ ò ní jáde mọ́ lágbára ọdọmọba o ò ní lójú ẹkún dẹ́kun mọ́ sunkún ẹ̀rín ni o sì máa rí o ò ní lẹ́rẹ̀ tẹ́ òsè bọ́ ọba. ẹ káàbọ̀ padà sí orí ètò wa Miliki Express ètò tó miliki mo lérò pé gbogbo àwọn fọ́nrán díẹ̀díẹ̀ tí mo lọ kópọ̀ tí mo lọ yàn tí mo jù fún yín ní abala kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìtàgé àbí o kí ló ń ṣẹlẹ̀ ní orí ẹ̀rọ ayélujára ni mo fẹ́ sọ ẹ bá bínú ẹ̀yẹ lólùfẹ́ wa ẹ̀ mo lérò pé ẹ ti jẹ̀gbádùn rẹ̀ tí ẹ bá jẹ̀gbádùn rẹ̀ mo ṣèlérí fún yín pé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ màá tún lọ yan àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn nǹkan tó gbóná láàrin àwọn gbajúmọ̀ lóṣèré wa máa kó wọn pọ̀ àti máa ṣe àfihàn rẹ̀ fún yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n kí abala mi kó tó máa tẹ̀síwájú ẹ wò ó ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn orin Burna Boy anybody bẹ́ẹ̀ ni anybody àrán ya anybody ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ẹ jẹ́ ká lọ gbẹ́sẹ̀ sí orin burna boy anybody à ń bọ̀. ẹ káwọ́ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki ẹyọ olólùfẹ́ wa nílé mo lérò pé ẹ ti jẹ̀gbádùn abala kí ló ṣẹlẹ̀ ní orí ẹ̀rọ ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí abala up close and personal ẹ ló kù báyìí ta ni mo tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí màmá wa olólùfẹ́ wa Mojí Afọláyàn ẹ wo ẹ jẹ́ ká lọ gbọ́ ìtàn ráńpẹ́ nípa arábìnrin Mojí Afọláyàn à ń bọ̀ arábìnrin òrékelẹ́wà mojí afọláyan mojí afọláyan jẹ́ òṣèré olóòtú àti olùdarí ní ẹ̀ka tíátà àti yorùbá a bí wọn ní fifth of february wọ́n wá láti ìlú kan tó ń pè ní agbamu ní ìrẹ́pọ̀dùn local government area ní ìpínlẹ̀ kwara ṣùgbọ́n wọ́n dàgbà ní ìlú èkó a bí wọn sínú ìdílé òṣèré wọ́n jẹ́ àkọ́bí ọmọ obìnrin ti gbajúmọ̀ àgbà onítíátà tí gbogbo wa mọ̀ sí baba bàbá love àwọn náà ló bí arákùnrin òṣèré Kúnlé Afọláyan Gabriel Afọláyan àti Àrẹ̀mú mo Mójí Afọláyan wọ́n bẹ̀rẹ̀ ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ wọn ní Coker Primary School ní orílẹ̀ Ìgànmú ní ìlú Èkó láti ibẹ̀ ni wọ́n ti padà lọ sí Èsìè Ìlúdùn Anglican School níbi tí wọ́n ti gba West African School Certificate láti ibẹ̀ ni wọ́n tún padà lọ sí Ọ̀yọ́ State College of Education níbi tí wọ́n ti ka ìwé ìmọ̀ gẹ́gẹ́ bí olùkọ́ nípa iṣẹ́ òṣèré tí wọ́n yàn láàyò láti ṣe a gbọ́ wípé arábìnrin Mojí Afọláyan wọ́n ti pẹ́ nínú iṣẹ́ yìí wọ́n dẹ̀ ti lé ní ọ̀pọ̀lọpọ̀ ọdún bíi ọdún ogún sẹ́yìn tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí wọ́n ti kó ipa nínú ọ̀pọ̀lọpọ̀ sinimá àti pé àwọn gan fúnra wọn ti gbé àwọn sinimá fúnra wọn jáde tí a bá dárúkọ díẹ̀ níbẹ̀ a ó máa gbọ́ àwọn bíi ìkòkò ẹ̀mí su in love ṣé àlá ni tangiri ojú aṣebi àdèlé ọlọ́jọ̀jọ̀ ẹbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ arábìnrin Mojí Afọláyan wọ́n jẹ́ ìyàwó ilé wọ́n dẹ̀ ní àwọn ọmọ wọ́n fẹ́ olólùfẹ́ wọn gbajúmọ̀ òṣèré tíátà Razak Ọlásùnkànmí Ọláyíwọlá tí gbogbo àwọn ènìyàn á máa pè ní Òjòpágògó Mojí Afọláyan àwọn ni gbajúmọ̀ olóṣèré tí a mú wá fún yín lénìí káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó ń miliki ẹ fún gbogbo ẹ̀yin tí ò bá ti mọ̀ Eh, àwọn ìròyìn àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ bí wọ́n ṣe bí màmá wa Mojí Afọláyàn mo lérò pé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan tàbí kejì lé ní ìgbì kí ètò kan tó bá tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajó ná sí orin Ọlámídé mo ti gbà à ń bọ̀ ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ẹ̀yin olólùfẹ́ wa nílé ẹ̀ àwòránjọ́ múso lọ́kùn ibi báyìí la fi àdàgbà ètò rọ̀ sí lẹ́ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n tún rán ẹ̀yin olólùfẹ́ wa nílé létí pé kílẹ̀ ń tà kí ni ẹ̀bùn tí ọlọ́run fún yín ẹ gbé wá sílé iṣẹ́ Orísun ẹ jẹ́ ká bá yín polongo rẹ̀ fàáyé wọ́n ní ìpolówó ọjà ó ní àgùnmu òwò ẹ nǹkan kí nǹkan tẹ bá ní tí ẹ bá gbé pamọ́ sábẹ́ òrùlé báwo làwọn èèyàn ṣe fẹ́ rí ṣùgbọ́n tẹ bá mú wá tí àwa bá yín polongo rẹ̀ fáyé ẹ̀ ajé yóò máa bùgbà jẹ́ bẹ́ẹ̀ ni tí ẹ bá fẹ́ kàn sí wa lè kàn sí wa ní orí àwọn nọ́mbà tí ó wà lórí amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tó bá fẹ́ bá wa dọ̀rẹ́ pọ̀ ẹ̀ lórí Orísun TV lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Twitter Facebook Instagram gbogbo rẹ̀ òun ló wà lórí amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tó bá fẹ́ bá mi dọ̀rẹ́ pọ̀ náà ní orí Instagram tẹ́ bá ti wá ìyálájẹ tíátà bẹ́ẹ̀ ni ẹ̀ máa rí mi bẹ́ẹ̀ ni èmi náà ni ìyálájẹ tíátà ṣe mọ̀ pé àwọn kan lọ́kàn déédéé wò mí sùsù tó sọ pé a kí ló dé arábìnrin yìí a fi àmì ẹ̀yẹ ìyálájẹ tíátà wọ́n ìyálájẹ tíátà lórí instagram ní orí facebook ńkọ́ tẹ́ bá ti wá official Tóyìn Òkì ẹ máa rí mi ní orí facebook bẹ́ẹ̀ ni o ẹ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ béèrè ẹ lè wá kàn sí mi níbẹ̀ màá dé màá dá yín lò ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé láti máa ṣe kíni o láti máa mílíkì ó dàbọ̀.